àwọn àgbààgbà sọ pé mùbáhà tó wọn fẹ́ léèrè báwo ni ẹgbẹ́ ọ̀rọ̀ tí ó ṣe ọlọ́run sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ pé súnmọ́ ni báwo láti ti jàmọ́ àbáyé ọ̀rọ̀ náà gbàgbọ́ náà. ìbéèrè tèmi ilé ìsìláàmù ni gbogbo àwọn tí wọ́n ń fa ìtàn àwọn pàpẹ́ wọn ara àwòrán àdìgbẹ̀sẹ̀ wọn ara ẹran sí i. ìyẹn pé ó yá ẹ̀ka síwájú àti wọn abẹ́rẹ́ ti di sàrà ìdí ìsìláàmù ni wo èdè. àbí ẹlẹ́kẹ̀jẹ̀ ní káyà ó ní bí kì í ti orin gbígbọ́. ó yá lè ẹni tó wà ní ìgbéra ìdí ìjẹ́ àwùjọ. tó bá jẹ́ pé àwọn ìwé ìdè ìròyìn àdíjẹ́ bóyá ń gbọ́rẹ́ lò wọ́n á fi òòlù déyàn ní títí àbí ìtẹ̀lẹ̀ yìí gbọ́ rárá àyọ̀pé àníyàn rẹ̀ ti gbé orin tó ní àdúgbò lọ tí ìlú àwọn náà fi dá ẹgbẹ́

àgbàmọ́ àlejò ìbéèrè mi yé pé àwọn muslim ó ní símbọ̀ kan sí àwọn sábà lò sí òye pa àti sà símbọ̀ ní ojú òye ẹ̀sẹ̀ ti wò ní àkọ́kọ́ ìkejì ni pé tí wọ́n bá ti sà àwọn ìdílọ́ títí tó kù mí náà ni mo lè gbà kọ́ ìdí ìbéèrè ó ó lágbára fún ìdánilẹ́kọ̀ọ́ kọ́ta àṣọ. ó ti pé mi máa gbàdá ìbéèrè kí n tó máa bọ̀ ṣùgbọ́n mo ti mọ ilé ẹgbẹ́ tó wá sọ ní ìbẹ̀rẹ̀. òmàlù kò rárá bó sọ̀rọ̀ àti ìdílé ìgbàlejò màálù mi mà ọ̀pá ọ̀pọ̀ ọ̀la àárín wọ́n ní ẹni wọ́n lọ sí ìṣèjì rẹ̀ lẹ́yìn tó sáwọn ìbéèrè lọ́dọ̀ àwọn àgbà mọ̀kànmọ́n àgbọ̀dọ̀ sí ìbáraẹni mọ̀kànmọ́n mọ̀kànmọ́n tó gbàdúrà lóde mọ̀kànmọ́n tó a ní mọ̀kànmọ́n tó lè mọ́wé lọ àyè tó wà.

àgbè mélòó ni wọ́n ti rí orí kò ti sọ mẹ́ta káwọn sọ fún ọ pé kò mọ̀ sí márùn bóyá mẹ́ta kú ní ìlú sọ tòmọ̀kọ́mọ àlùmọ́ ìwọ̀ sábà lọ fún wa èyí ó àwọn tó ń wọ́n. ní ìpè yìí máa ronú lé lórí títí yòókù nílé. Mo sọ púpọ̀ kálẹ̀ sọ wípé

ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run yẹn yìí òkọ́kọ́ ti ń bínú lèmi lọ́lẹ́jọ́ òyìnbó ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run alábẹ́rẹ́ bẹ́rẹ̀ tó bẹ̀rẹ̀ kábẹ́rẹ́ àti àlọ́kọ́ tó ti fi ń tàbí ti rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn kọ́lẹ̀ ìyẹn bàtà ló yẹ fún láàpá àlọ́ ìlànà ọ̀bẹ̀ kò sì dé bẹ́ẹ̀ fọ́tọ̀ ní kẹ́kẹ́ ká gbọ́ ti ẹnu ọ̀pọ̀ náà alẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ọ̀fẹ́ dájọ́ láàrin ọ̀nà oríṣi abala kan ló fi sọ̀rọ̀ fún àbá ìdájọ́ ẹ̀yà òun mú lọlé ìlọ ìdálé òkè ìdáni àwọn nǹkan yẹn àfihàn fún mi ẹni tí tó bá ti wà lọ́dọ̀ àwọn oníṣúná ló ti di oníṣúná tó bá ti wà lọ́dọ̀ àwọn oníṣúná náà ló ti ṣe bí wọn ìyẹn náà pé àtàwọn yóò rà àtàwọn yóò tí kò dáa ni. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة jẹ́ ká mọ òun ló ń ṣe jù èyí ò gbọ́n ọ kọ́ ọ wá di orogbo olówó orogbo ògbójò ìgbé yẹn bá ń ṣe ìkáyé ojú káyé kékeré ọ báyìí àyà yẹn lórí wọ́n wà lọ bọ́ sínú àpò ìjẹ́kùn náà wọ́n wà ìṣèlú tó yà. àní ẹ̀kọ́ èmi ò ṣe dáadáa tó ṣe fún padà láti ṣe ìlú àgbẹ̀ láà àní ẹ̀kọ́. Ìlú máa ń sọ lọ́wọ́ àwọn ọ̀fẹ́lẹ̀. Ànábi ní sẹ́yìn ìjọba di màrú làásùn àárẹ̀ màrú fọ́kà fìhò. Ànábi ní sẹ́yìn ìjọba di dáadáa kìí èyí náà ṣe ń dáadáa ní ẹ̀ṣin kò náà. Táwọn ẹbí bẹ̀rẹ̀ ń yẹ. Wọ́n ti tó àwọn alágbára ẹgbẹ́ ìṣàmùlò àwọn ọ̀fẹ́ ṣùgbọ́n dáadáa ni mo fẹ́ ṣe padà náà àníyàn bá bẹ̀rẹ̀ fi sọ pé a lè ṣe ló fi ṣe ìṣe pé kò ní pé ọbẹ̀ gba àwọn ìkàkàn lọ́dọ̀ láwọn ọba rẹ̀. òkú ọmọdé nínú mọ́lásí àbí ilé ìdèyàn gbé wọn ní ìyàmá tó ti sílẹ̀ wọn wá lọ sí ìṣẹ̀lẹ̀ mọ́lásí ìlẹ́kọ̀ọ́. ìgbà ẹgbẹ́ ká ní ìbò jẹ́ táwọn tuntun yìí táwọn tuntun sí. ọ̀pọ̀lọpọ̀ ìlú fẹ́ẹ́ rí òògùn ilé tẹ́ sí tó kú ó yà wà àtọ̀rẹ́ rẹ̀ ẹ̀ ra lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìgbà ẹ̀yìn ẹ̀yìn ìgbà ẹ̀yìn ló bẹ̀rẹ̀ nígbà tó kú náà olójúmọ́ lè yàn ẹ̀dú bá kà lọ́wọ́ nígbà tó yà ra lẹ̀ títí sport ẹ̀yìn wọn bí èyí pọ̀ tó ó yà á fún ẹ̀yọ́ ẹ̀yọ́ ìgbẹ̀jẹ̀ máa bára náà òkúta kò sí ìyún lé ètò onímọ̀ bára nìyí lọ́la òní ilẹ̀ Yorùbá ó ti bàtà àwọn ọlọ́ bá wò láti rí láàrin wa fún ẹni pé ó jẹ́ sí nínú sọ̀rọ̀ àpáàtì dárí ẹ̀. ẹ̀jẹ̀ náà wọ́n tọ́ wò láti rí màá ó lè má bẹ̀ ó fi bá kó o tún bẹ̀ nípa síbú bẹ̀. ó lè lè kọ́ wa sí àgbẹ̀wò wọn bá kú ìrẹ̀ nípa wọn náà. ṣùgbọ́n ìdúkọ̀ mẹ́rin wọn máa dáwọ́ jẹ́ dáadáa dáadáa àwọn olùkọ́ ó lè ra ọ̀pọ̀lọpọ̀ láàbùrù ọ̀pọ̀ ṣàlàfà. Bákan náà, wọ́n ní wèrè pàrọ̀ gbogbo ìṣúná láníyàn, ìkan gbogbo ìrírí làpáyà. Bẹ́ẹ̀ni gbogbo ìrírí

ولا بد من التحري استعمال الألفاظ حتى فإن هذا الإنسان إنما شئت أفضل في صفات بنا في صفات العقائد ولي ولا ìdí mo ti gbàlérò pẹ̀lú àníyàn ní pé àti ààrà ó lè sọ pé mo fẹ́ ṣe báyìí nǹkan tó fẹ́ ṣe yẹn lè má ti fi fẹ́ ṣe lọ ẹ bá kọ́ mọ́ bọ́ láyé lọ́ba yá lórí pé tó fi ti dé wù yà lẹ́nu ó ti fi lẹ́nu kó lọ́dọ̀ nípa yẹn. ṣùgbọ́n báyìí ní àtò ní bí bá sí o ṣé ọpọlọ rẹ pé pé pé ó tó bá jáde àlọ́ lábàjẹ́ ìdí nìyẹn bí àti tí òfin náà gẹ́gẹ́ bí àti ìdílé ẹ̀kọ́ bá lè lọ́sùn lọ fẹ́ wa. bóyá ti gbọ́ lọ́nà tí ó fi tètè yé kí ẹlòmíì má ti gbọ́ pé ìjọba ìyàwó náà ló fẹ́ ṣe bí ìpè ìyẹn pé kẹ́sì káwa á sì bọ́ lọ tí mo gbà lérò ló gbé wèrè òní làákàyè wọ́n ti gbé ètò sókè tòlè pa ládàá ló ti tó bá fi tó bá ti kàgbá náà kò mẹ́jẹ̀ ṣùgbọ́n mo gbà lérò ló kó láti rìn àmì pé òun náà ń lé orú tó fẹ́ ṣe bàlájì ọba yẹ kẹ́ tí ò dáa mọ èrò ní kájú ìṣe sábà ọmọ ọ̀rẹ́. wọ́n ní bẹ́ẹ̀ kan akọ̀wé pé wípé mo bá kù ní. bó wàá sọ̀rọ̀ láti sọ́dọ̀ àwọn tó lé àtàlẹ́bí ní àyè káàdó sọ̀rọ̀ mẹ́sì ìtura fún mi wà wọ́n ẹ̀rọ ọlọ́kọ̀ wà sọ́lẹ̀ mẹ́ta yìí ṣe wọ́n ti máa ń fà lọ́dọ̀ yọ̀ ní. wọ́n ti wọ́n ti máa ń fà lọ́dọ̀ yọ̀ ní àìmọ́ ìṣòro ní ìdáhùn pẹ̀lú súnà bàbá ìyàwó ẹ̀ káàkiri. tóbi yé ìṣe gbogbo ń tọ́ba wá ní sí lẹ́kùlẹ̀ ápò náà ni ó máa ń yí òfin ìlú àjòjò owó ṣe é fẹ́ sọ̀rọ̀. lákòókò rẹ̀ ọlọ́kọ̀ bá tí wọ́n bá di òru tẹ́ bá jí nínú àwẹ̀ òru wáṣọ̀rọ̀ wú ẹ máa jẹ ẹ máa mú sọ́nà ìlú ká jẹ mú ẹjọ́ wa ló jẹ́ ẹ bá lọ pé wọ́n ní bá ní ọ̀gá ti súnà àti káwọn súnà súnà pé áfíìlù rẹ̀ mo bá àná ilé ẹ̀kọ́ gbélé mi mo bá àtọ́lọ̀ sílẹ̀. èmi sọ ìdájọ́ yẹn lérí ìdájọ́ àlùfọ́kùnrin àfíìlì olùmọ̀sọ́ ṣùgbọ́n nípa àdúgbà míì olùtọ́nà ìyàgbé olùwájú nígbà míì ó lè fi àárọ̀ ó lè fi mọ̀kúrú ó sì lè fi ṣùgbọ́n náà. ìyẹn àkàmù ìfàlẹ́yà ìtàgàdì àwárí àwọn àgbà àwọn nǹkan kọ̀ọ̀kan yóò fà á tí ó fi wá di gbígbé ó dà báyìí. àyàfẹ́ nílé ní bá a ra yẹn tí yẹn ra ṣùgbọ́n nígbà tí mo bá wó mi sí ìròwó mi tí mo lè ṣàmì àdá mo sì lówó tí mo lè fi pé wọ́n tà yẹn lọ́wọ́ tí mi bá ra wọ́n tà yẹn ẹlẹ́ṣẹ̀ mi ní. kódà bàbá àti títí ọwọ́ tà yẹn fún ọba kan tẹ́ tó bá ní twenty pé sọ naira tá a bá ní twenty naira lọ́wọ́ tá a bá kẹ̀dá ti máa ń mú ìdájọ́ táwọn bá lọ kó sínú azọ̀rẹ̀ ìyá ó lọ fà. Ǹjẹ́ kápẹ́ àwọn èèyàn lọ wípé wàá máa bá àgbàgbà ó kí kùránì sí afẹ́ràn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣesí yẹn bí láàyè rẹ̀ ní sáré. ó dà àbúrò tó ń kó bẹ́ẹ̀ sí ó pọ̀ ju dáadáa tí àwọn tó tí wọ́n rìn lọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó wa káwọn ọlọ́mọ ń ké yà sí fún ẹ̀ẹ́dì kẹ́sì òye wọn. ẹ̀sìn olówó kàkà lè ga sẹ́ẹ̀kì láti ọdún ìfẹ́sùn ọ̀yà sí i. ìjọba jọ ọmọ owó nínú àwọn apá ẹ̀sùn fún kó lọ́wọ́. ẹ̀rọ náà bóyá bá kẹ́ ń ṣe ìrìnà bóyá bá bá tún padà wọn ọ̀nà ní gbogbo àjọ àlá àbáńtì wọn. wọ́n bá ti dìde fún olóògbé lẹ́jọ́ láti kí á sì wọ́n lọ rẹ̀. wọ́n á tilẹ̀ fún ẹ̀yà fáàtì àwọn ẹgbẹ́ ó ti lọ. ó káàdà àbá ti wáyé èmi méjì tó ti jàgbá jàgbá àbá ti káàdì ó aburúkú ìfẹ́ yẹn dákúlẹ̀ lérí àyíká àgbòyé ẹ̀sìn ẹ̀rọ àwọn olówó wa nílẹ̀ Yorùbá ìgbàgbẹ́ ẹ̀rọ wa olówó kan tí ò ní wà ní ẹgbẹ́ burúkú sọ̀rọ̀ lè sọ pé gbogbo olówó àgbòyé àmì wọ́n yìí tó wọ́pọ̀ bí ìbá ti rí àwọn ọlọ́run lọ́dọ̀ ní ìbára ní wa pẹ̀lú dáwà tó nà lọ́dọ̀ ní ìlú bẹ̀rẹ̀ padà láì àbẹ̀lódé ká fi àgbà àdùn gbogbo àwọn àfa wa tí ọlọ́wọ́ bá ti wọ́n ta gbogbo dáwà sínú àlàáfíà ní gbogbo àgbáyé ọlọ́mọdé bá fún ẹ̀ lọ́dà. àwọn tó ti ọlọ́wọ́ àforíjì gbogbo àwọn tó ṣẹ́kù ọlọ́wọ́ bá wọ́n ẹ̀ máa lórí dáadáa. bákan náà ẹni tí wọ́n gbọ́ orin lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ́ rẹ̀ tó pọ̀ orin tó olóde fẹ́ le tó bá ti rí ṣe fún ọ kó o sọ bẹ́ẹ̀ ni ẹ kúrò ní ẹ̀gbẹ́ rẹ̀ tó bá yẹ pé òye kúrò bẹ́ẹ̀ fi ọwọ́ pé ìdílé àpá wa ilé àkàmọ̀ sáwọn ilé máa ń dèrò lọ́kọ̀ọ́ mi ṣùgbọ́n tẹ́tẹ́ ní ìyàwó pàpọ̀ òye tó bá yẹ pé wákàtí mẹ́ta ló bẹ́ẹ̀ máa ń gbé tẹ́lẹ̀ tó bá ti fura kó òun ní ìfẹ́ kíkan yẹn yóò ti gbé wọn tó lẹ́yìn kan wọn kó tó tẹ̀ sí láì fi á ọ̀pọ̀lọpọ̀ alábọ̀ nílẹ̀ wọn bẹ̀rẹ̀ ọkọ̀ tọ̀ ní àbá àtẹ̀sílẹ̀ lẹ́yìn àmọ̀lẹ́sìn múná ọ̀gbọ̀n ẹnu tó tó bá kọ yẹn ojúṣe kọ́ máa tó wọ̀ náà níbẹ̀ òkú ẹ̀kú ni wọ́n máa ń mẹ́rin tó bá ti kú lórí wọn náà mọ̀ bó ti wọ́n rí àrùn ìbẹ̀rẹ̀ làwọn ń sọ̀rọ̀ lọ nítorí náà kọ́ náà. bákan náà ẹni tí àníyàn tó ní lásìkò yẹ tí ò dáa tó wá padà ẹ̀kọ́ àníyàn lè fi dáadáa bẹ́ẹ̀ ni ó ṣe é ṣe. àwọn àbá tọ́lọ̀ bá kọ̀rọ̀ ó ti tàkàlì láti gbàtà fẹ́ wá mọ̀ yìí àtòlú ọlọ́pàá wà á bẹ̀rẹ̀ lórí mu ìlà ìyọkùnrin nìlà ìmọ̀ gan ló yà gbà lọ ìdílé èrò pé wọn lórí ìtọ́jú àtòlú ọlọ́ lọ́wọ́ lè fẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbàdá yìí ti bẹ ìtẹ̀síbí ní ìlà ìyá yìí máa tún àníyàn ṣe ní òrèkóòrè. bákan náà ẹni tí ó kírun tàwọn wí tí ó ti wá sí wítìrì lẹ́yìn ìmọ̀ nígbà máa tó ti lè jí lóko ó tún kí ìyá kù lẹ́yìn àbẹ́ni tó máa ń wà ní ojú ìṣẹ́ tó fi lẹ́yìn máa tó tó lọ. àti ọlọ́pàá àwọn yìí ẹ̀jẹ̀ ká gba padà sí bá tẹ̀lé wọn kì í. ìyàwó àyíṣà ó lè wá àdá wọn látàbí kì í sí ọkàn yálà rọ̀mọ̀gán ó jẹ́ máa yẹ àti sísàdé ìlú mọ́kànlá àdájọ́ ìdíjú tó mọ́kànlá náà ó ṣe déédéé ro òun tá a fẹ́ jí irú òun náà ló ti ní káwọn rí nínú Ramadan wàhálà máa kà kọ́kọ́ bó a ṣe àdáàmà náà ṣe òbí ní aláìsá eléyìí nígbà tí a máa ṣe lọ́sọ̀ àwọn ìbáni sọ wáyé olórí ìlà ó lé ajẹ́pẹ́pẹ́ a máa túbù rẹ pé lẹ́yìn ìmáàmù bàbá ní àwáwí tó wá nílò tó ọba bá dàkú yìí èkó ní sọ̀dá tó wọ àlùwàlá lábílà tó ti lẹ́pẹ̀ ó lè fi lábílà tó ti wà á kó o jókòó wọn àti àwọn àkàrán àdúgbò wọn ti ara ta àdúgbò tí wọn ọjà kéwù rẹ tọba yóò lọ sí kéṣíra ẹ ọmọ àdúgbò ọmọ ha. ṣùgbọ́n tí wọ́n bá tí wọ́n lé pé sọ̀dá tó lé ní mọ́sánà mọ́sánà pé ìwọ̀n òru méjì méjì méjì ni jẹ́ ìrẹ́lẹ̀ ní tọ́ba kíkà àwọn ìtàn wọ́n ó tún ti gbìyànjú gẹ́gẹ́ bí ṣe máa ń ṣẹlẹ̀ ní harrow lọ́la ní harrow lè abálẹ̀ṣọ́ fúnra ẹ̀ kọ̀m̀pútà àwọn tó bá tó wá wọ́n wà sí ìgbéyà lẹ́yìn. kí á ṣe ìkọ́mà àti àdáhùn ìrún pèsè sí ọmọ lọ ẹnu fún àdìsí yẹn púpọ̀ lè tó túmọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá wọn láti ṣe òǹdà làáfíà nípa akúlẹ̀ òde ìjọ ọ̀sìn àti ṣíṣe pàtàkì ìdí òsì. ó lè ní pé àbọ̀ àwọn ẹ̀rọ ọkọ̀ yìí lè lè wí à wọ́n mú wá ní ìtura tó ń pàtó àlùwàdó ní àkáàmì wọn lóòjì ṣùgbọ́n pẹ̀lú tàfíìk wọ́n ní àdìsí òǹdà oníbẹ̀rẹ̀ lábẹ́rẹ̀ bẹ̀rẹ̀ ta nípa àwọn akọrin nígbà bàtà lọ àwọn kò sí orí ẹ̀sìn pé bàbá lọ wọn tó bá ti ṣù àwa ìbéèrè lẹ́gbàá tó bá wọn náà ti wò ó tí wọ́n ti sọ pé ká lọ wò ó wípé ní ọwọ́ ìparí rẹ̀ ọlọ́run padà tó bá wọn bá ti ròyìn ọlọ́run náà ti kọrin kò sí ìgbà tó bẹ́ẹ̀. báwọn táwọn sọ tó bẹ̀rù ọlọ́run náà ti kọrin èyí ká kọ́ síbẹ̀ wọ́n yọ mẹ́nu wa. Nàá lẹ́pà yà sí àbá fún wa lọ́dún bíi ọ̀rọ̀ ẹlẹ́sẹ̀ náà wà bá a lẹ́ kúrò àkókò lórí èyí àdàgbélé. Àwọn aláwọ̀ fún wọn lè sí. Kí ìbẹ̀rẹ̀ ọlọ́pàá ẹ̀rì obìnrin sí ìyá yìí láì tó ọlọ́dẹ tó bá wà yàwó àtẹ́bí wà látà fún àwọn ẹgbẹ́ kọ́wọ́ ọ̀yà fún ọ̀yẹ́ ní ìlú kan ìlú máa ẹ̀yìn yàwó àtẹ́bí ẹgbẹ́ fún ọ̀hún ẹ̀ bá sọ̀rọ̀ káwọn tí àìsàn bẹ́ẹ̀ ni wọn kọ́mọ́ bá àwọn ẹgbẹ́ rò yóò dá sí nínú yàwó àtẹ́bí àtàwọn ẹranko yìí dábẹ́ bí ẹ mọ́mọ́ nínú bá mọ́ báyà dákọ̀ èmi wá sí gbà àgbàdàpọ̀ lọ́wọ́ á lè àti wípé á rí àjẹ ẹni tọ́lọ̀ wọn bá tọ́ àti ń bẹ̀ ó ní hasan nínú sáàrí àbí kàdé ní hasan nínú sáàrí ṣáájú rọ́sùn olúmọ̀ kọ́ni bálẹ̀ sọ́lá àṣàlá mo pè lóore ní ìwọ́n kì í ṣe bí ojú ewu òní aṣọ àwọn pọ́ẹ̀tì ìdè òṣìṣẹ́ ìdí ni ẹgbẹ́ fúlẹ́ fúlẹ́ don't have Islamic music, but we have Muslim musicians. So the àti Muslim musicians. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àti Muslim wọn, wọ́n bá bá wọn sílò. Ẹ̀lú ló bẹ̀rẹ̀ sí o, àti àwọn tó jẹ́ you. wọn. Wọ́n lè sọ bẹ́ẹ̀ Wọ́n dá àwọn Mùsùlùmí ẹ̀sẹ̀ ẹ̀dá wọn Mùsùlùmí. Ìyá Muslim musicians. Ṣùgbọ́n kò ní Islamic music. Islamic music ẹbí kò yé wa ewì twenty ó di ìṣàkànnì tó wà táwọn alágbáwá máa ń ṣe táàgì láti fi òdo ní. ìyẹn ní ọlọ́run sọ nípa àyè àyà rẹ̀ pé pẹ̀lú ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ bí wọ́n lọ bá wù. ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń déhùn tó ń déhùn tó ń déhùn jẹ àwọn ẹni àti máa ń tẹ̀lé wọn. torí pé ìdí òwúlẹ̀ ni wọ́n máa kọ gbogbo ìgbà tó máa jẹ púpọ̀ kákùn ìlú wa ti lóbi kápá tó léèrè tó ta ló kéwì ẹ̀rọ kó náà ẹ̀rọ ta gbogbo lórí òun ló ń tẹ̀ ní bílí tó yọ nípa. òun ni ọmọ akókò wọn ta tí ìjọba bá gbúgbà ìjọba náà wọlé. ẹ̀kúlú ni wọ́n lẹ́nu pàdú. olórí kanú àwọn olórí ayé ní ó ní tí ìpàdùpà ìyàwó tó bá jọ ìwà wà wọ bẹ̀rẹ̀ nígbà tó dé bí ọ̀hán ní gbogbo ẹ̀ àkójú tí o tó bá kó àtẹ̀wọ́n lórí ní ní àárẹ̀ tuntun pẹ́. Ṣékulú ni wọ́n lè yàgò àná. Yàrá ti pẹ́ olùfi pẹ́ yẹn. Ìwọ́n náà ló bẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́. Yàrá ń bẹ̀rẹ̀ àwọn ìjà yìí wọ́n pẹ̀lẹ́ kẹ́kẹ́ á ń bára fún ìṣẹ̀lẹ̀. Ìwọ́n náà ló bẹ̀rẹ̀ lórí ọgbà rẹ̀ kò kó má yẹ bàbá lọ. Ṣékulú ni wọ́n lè yàgò. Ilé mi ti sàhàtọ wo lè fi wó sàhàtà olùkà wó sọ bẹ́ẹ̀ ìdájọ́ ti tó wà nínú ìjára ìgbà òṣèlú music àlùjá ó wọnú ìtàn Islam Islamic history wọ́n pe wọ́n pe sí bí ọ̀nà bíi ẹ́ bí ọ̀nà bíi mẹ́fà period lọ́dà Arabic literature Arabic history and literature a ní Africa yìí kẹ̀lí yá bí rẹ̀ ìyàwó àti àwọn yẹ wà wà yẹ báyìí báyìí ìkọlọ̀ tó báyìí lẹ́yìn yẹn a ní Africa college plan pre-Islamic era wà ní gbogbo àsìkò yìí nínú àwọn lágbọ́n wá nígbà nàìjíríà ní òun ti ní kò sí ọjọ́ wọn ò ní ìfẹ́ wọn máa ta báńtàbáńtà wọn ní èyí ni wọ́n ti ewu yẹlẹ ní wọ́n máa ń fi ní owó pé àyàn rẹ sí àgbàgbọ́ ní àwọn èèyàn àìkú wà kí ẹni yẹn lábà tí kí ẹni yẹn gbogbo ẹ̀ wọ́n máa fi ìyẹn dáká sí ìrìnàjò wà sí ìrìnàjò wọ́n ti sí ni. bàbá àgbà nípa ọlá àlàbálá yìí wà mọ́kò òòtà bí ìtẹ́lẹ̀ lóṣù kúrúbà òun ló dà ní of discriminating message. Táwọn máa ń tẹ̀lé ìgbẹ́jẹ́ ìjọba ọ̀rọ̀ kúrúbà ni wọ́n ṣe ìyẹn ní post nígbà yẹn. Òun ni olùdó àwọn ẹgbẹ́ kọrin gómìnà àwọn àbí gómìnà akọrin nígbà yẹn yíyà. Ṣùgbọ́n nígbà yẹn ká káwọn tèmi ní wọ́n ẹ̀ wọ́n náà tẹ̀lé ìyọ̀dá fún mi kí n kọ́lé. Àti ìjọ àlẹ́bìrì má ti mọ̀ lẹ́kùn tó bá bá pè kọ́gá ìlú. Ìdí yẹn ló fẹ́ fún bàbá wa ọ̀sọ̀lá níwájú ọlọ́pàá lọ́wọ́ ìmọ̀ olùdarí ọlọ́pàá fọ́nà ẹgbẹ́. Ta ló sọ̀rọ̀ lórí òyìnbó tẹ̀? Láti ká tó sọ̀rọ̀ lórí ilẹ̀. Ṣùgbọ́n bàtà ti Áfúrì Amáwí òmọ́dá pírọ̀ nígbà tí Áfúrì láwọn ọlọ́dà kò tún ti fi jẹ́ lórí. Ìpàdé Áfúrì àbá àbá ti pírọ̀ ìgbà yẹn ni àwọn lágbàwá kúrò papọ̀ mọ́ àwọn kúrò pàṣẹ ni wọ́n rò papọ̀ mọ́ àwọn bùnú India ìgbà yẹn wọ́n rò papọ̀ mọ́ àwọn túbí tọ́kì àwọn ọmọ yìí lẹ́yìn nínú ọjọ́ ni wọ́n ti gba àwọn kan yìí kò sì rà sí ẹ̀ wọlé nígbà yìí lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n fẹ́ asùnkẹ́ asùn àǹdálùsì kò dá àǹdálùsì kò ní ti bẹ́ẹ̀ àwọn mùsùlùmí náà wọ́n kà bẹ́ẹ̀ kò bí ìlú ọ̀ka ẹ̀ bá kọ́ńtọ̀ kálẹ̀ tẹ bá kọ́ síbẹ̀ mọ́tò yóò pamọ́ pẹ̀lú pàtó bá lọ́wọ́ yá kó tó mọ òfin yóò papọ̀ mẹ́sìn. àwọn ẹni táwọn padà parákó parákó yẹ olókì fún fi rẹ. torí gbogbo ìdíje àwọn ẹ̀sìn tí wọ́n bá ní India àti oríṣiríṣi táwọn ọmọ ìlú jẹ́ wọ́n gbé wá òde gbogbo oríṣiríṣi rẹ̀ sáré ìdámọ̀ tó ń bá ṣe wá rẹ̀. ṣùgbọ́n láti pàtó yìí fún ọgọ́rùn ọdún mẹ́ta àkọ́kọ́ kò ní lóṣù rẹ̀ wá sí adé modern era pé pé àwọn aláwọ̀ ti wá sí òkàkọ̀ báwọn òyìnbó wọ́n ti òkàkọ̀ báwọn òyìnbó ẹ bá dẹ̀ ṣe English literature ẹ mọ̀ tó máa ìpìlẹ̀ àwọn òyìnbó náà nípa literature àwọn jùlọ tó fẹ́ àbẹ́rẹ́ lọ àwọn ẹni náà ti wọ́n pẹ́ tí wọ́n lè rò papọ̀ mọ́ra wọn yẹn olófàá nípa ẹgbẹ́ tó wọ́n kò sí nínú ìjà ìta bẹ́ẹ̀ mo ti lábára lábẹ́ ọwọ́ ni àyùmọ̀sí kan ṣé lábá ní ilé ìwé àgbàlá ti láì mọ̀sí kan látara àgbélé kò lábẹ́ lórí àti ní ìṣiṣà máa ń jẹra wọn mọ́ ayé òun náà ṣùgbọ́n léwu ẹsẹ̀ orin kéwù fún àwọn ọmọ ẹlẹ́sẹ̀ orin kéwù kéwù ìyàtọ̀ sí gbogbo ìyẹn láyà ní sọ àtàkùn fàájì lórí ẹ̀tọ́ máa ń a ọ ọhụ chiamaka a ga-abụr ma ri aajere tinye oke mbụ emere na aga ahụ ka e na ọwa naezota na ụmụụ ọ narae no, no, no